Hello everyone, welcome to Tony Talks. I hope you all are doing well and so let's get right into today's video and uh, thank you for all my subscribers and if you are new here, thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you and please there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. I'm gonna come and talk to you guys about family. What is family is all about? Ìwọ tó bá fẹ́ kọ́ ọmọ ẹ̀ àkúyà. Ìwọ tó bá fẹ́ You see, you these Nigerian parents in America, London, Canada, especially those of you in that London, or and the people, some of you, a lot of you here in America that you work like alcoholic. You don't have time for your children when all of you can sit down on a round table like this. You see how we on a, you sit down on a round table like this, and you, you, you have time to talk to your your children. You spend some quality time with your children. Everything is not about money, money, money, money. Time you spend. There's some time you spend outside with your children, time you spend inside with your children according to their age level. But you see, you this Nigerian parent, all you think about is making that dollar, making that pound, making that euro. Because you want to be, you want to have a big house. You want to drive a big car. You are doing competition. You want to wear gold. You want to wear big clothes. You want to go to party every weekend. You're not spending time with your children. At the end of the day, your children will be a drug ass nigger. Your daughter will be doing slut, bounce, downster, shaking it, shaking her butt in the club, walking around naked in the club, showing her titty at Cleveland. You understand? Wearing pants, they putting the pants in the in in in Well, the pen is supposed to be on the butt. It would be right here at the at the at the bottom of the butt. Dressed like a drug ass nigga. Some of them end up being in jail. Some of them have no no no no life. You yeah. You heard it, you, you're only right? Yeah. All right, so I'm going to come back to you, Facebook, and have the conversation. So, me and my son àtijọ́ wa bíbí látara ìmẹ̀ta ọmọ mi we be talking for how long we be talking. so like forty five minutes. having a family conversation right having life getting to know your daddy know some of what your daddy have done in the past right. Mm. okay so thank you. you know alájà mi ayọ̀lá i know ìyá mi so this is this is this is problem ta ní Nigeria those Nigerians living abroad so all these things that you are seeing on Facebook don't let me surprise don't let me surprise you ọtí ọmọlé ọmọ kan mugbó ọmọ kan ṣẹ́yún ọmọ don't don't don't don't don't blame those children don't blame those children ẹ má bú àwọn ọmọ yẹn àwọn òbí wọn ni kẹ́ bá wí àwọn òbí wọn ni kẹ́ béèrè pé kí ni wọ́n ń ṣe nílùú òyìnbó pẹ̀lú àwọn ọmọ wọn wàlẹ́kùn sálámà ní tíkàtù. me. We rolling, right? Yeah. You don't need me, right? Give me some blood. Give me some black. Let me some blood. Give me blood. I don't think I have anything. What? What? You're gonna meet me at the passport uh, post office tomorrow. Appointment is twelve o'clock tomorrow, right? Yes. Check your time, make sure. Mine's on Monday. If I yours is on Monday yeah. uh, for your appointment. So I hope I found load tomorrow morning. If I found load, I'll go and pick it up and I'll, we, we'll meet up at the post office. If not, you're probably going to come and pick, give me a, pick me up. what would, so what would the storage? You still need help with storage too? We do that. We do that later, maybe before end of the month. All right. Um, I got a lot, lie, bro. My was like OC. mm The store's bad. Uh, I mean, we were trying to look for the remote. Uh, tell them what happened about the remote. Oh shit too. Oh, no way. But we, we did a lot. We did a good job what they though. We did a good job. All right, come on. He almost his car almost his car almost lost battery and stuff too. Oh shit! You remind me, <laughs> dog. Well, we, he, actually the battery went dead. Oh man. When we to get ourselves out there, Straight man. It, All right, love you, man. All right, love you. Love All right. Love you. Love I'll take care of the passport, okay? All right. And uh, I'm going to keep trying. You can try tomorrow too, Mohammed. See if you can renew the passport. All right. I'm going to uh, try when I get home. Try again when you get home. Yeah, I got to apply NIN, NIN, form of my BVN. So, we're already coming to Nigeria. I'll see you guys. Love you. Love you What happened here? What's wrong with my laptop? Mi mọ̀ ó ṣẹlẹ̀, I tried to go and apply for BVN, I mean, BVN, NIL. NIL fún ọmọ And I was trying to renew their their Nigerian passport, the Nigerian Bali, And it's not, it's not allowing me to renew it. So I guess I have to wait. That's not we should buy n anyone. N9 I don't know what's going on. But anyway, hello guys, how are you all doing? I like Alájà mi ṣé dáadáa ni kálàkálà everybody wa. Now, good afternoon everybody. How's everybody doing? ẹnì ẹkú gbogbo ṣe lọ lórí Facebook o alájà ẹni kan tí fẹ́ kí n máa ṣe lélẹ́yìn ẹ mọ̀ pé a lè ṣe ká má sọ̀rọ̀ a lè ṣe ká má sọ̀rọ̀ Facebook kí la fẹ́ ṣe alájà a máa sọ̀rọ̀ Facebook fúraka alájà ọmọ fúraka ni wà inú fúraka náà bí wa sí ó sì mọ̀ wá lára wa náà kò lè kúrò lára wa bọ̀rọ̀ kò lè kúrò lára wa mo wọ wọn ṣó kan lẹ́nìí mi ò wọ́n tán díẹ̀díẹ̀ mo kàn wọ́n bẹ̀ because fraka ti kúrò lára ti tèmi èèyàn eh, mo ti fi fraka sílẹ̀ díẹ̀díẹ̀ kò sọmọ rí inú fraka fraka dẹ̀ ń bí ọmọ gidi kí ni mo wí fraka ń bí ọmọ kò ń bí ọmọ gidi mo ń bọ̀ kí n fraka ń bí ọmọ gidi so. okay what did you guys send to me mo fẹ́ ra bluetooth that fẹ́ the bluetooth mi kí náà tí ì sẹ́ǹdì mi. Thank you. mo ń bọ̀ ẹ má bínú mo onímọ̀ kan tó sẹ́ndì sí mi tí mo ń ka ẹ má sorry i'm just getting some some things over here. I told you now. I, I thought I we have this conversation. I mean, if you look, if you look up, if you read up, I believe we, we I've shared with you about it already in the past. Yes, they are. They dated. Yeah, I told you that now. Hold on for me, banana. Hold on. You guys hold on for me. Matthew Ologin, how are you? And I must be make a challenge. Matthew Ologin ni. Bluetooth náà hmm. How are you? Now, kí ni mo bá yín sọ̀rọ̀ being Ẹ má bínú ẹ̀yin thirty viewers mi could láfẹ́ lẹ́kọ́jọ́ mẹ́ta ṣáà láfẹ́ lẹ́wà. Um, Facebook Facebook fraka ọ̀tọ̀ ni mi ò ṣe Facebook fraka mọ́ bíi ti tẹ́lẹ̀ mọ́ tíjà bá dé a máa jà o tíjà bá dé a máa jà kò síjà nìkan mi ò lè bẹ́ anybody jà mi ò bẹ́ anybody jà gbogbo rògbòdìyàn tó ń lọ lórí Facebook làwọn náà ń gbọ́ à ń fetí kọ àjẹ̀dí bó ṣe ń rí mo jẹ́ láìkí kémi náà sọ one or two things lórí ọ̀rọ̀ kan tó ń ṣẹlẹ̀ lórí Facebook fraka bọ̀ mi mọ bí mo ṣe máa sọ. tí ẹlòmíì ò ní gbà sí ìbínú bọ̀ tọ́rọ̀ bá ti rí bó ṣe rí tọ́rọ̀ bá ti rí bó ṣe rí òbí lèmi o tí mo tẹ̀ ní ìdíkẹ́ ní bọ̀dì kó rán mi létí mo ní ìdíkẹ́ ní bọ̀dì kó rán mi létí òbí ni mí. mo wo ṣó tí Lateef ṣe lénìí pẹ̀lú Starboy torí ti bá ní pé mi ò rí in mi ò tètè join chat yẹn mi ò tètè join chat yẹn wọ́n invite mi so mo end up láti lọ wò fóònù tí mo fi ń ṣe ṣáàtì òun ni òun ni mo fi mo tẹ̀sí Starboy lẹ́nìí mo tẹ̀sí Starboy ìyẹn Láre Bákàrè mo tẹ̀sí ẹ̀ I wasn't happy pẹ̀lú kan tó ń sọ nípa ọmọ Esabod ìyẹn àná mo tẹ̀sẹ̀ mi kàn lè fi wọ̀nyí torí fóònù tí mo fi tẹ̀sẹ̀ o mo fi ṣe ṣáàtì but àti mi dàbọ̀ ti block mi torí mo ní nọ́mbà lọ́mọ torí mo pé màá ti máa ń ṣáàtì nígbà tí màá ti ya Esabod ń jà fóònù tẹ bá fọ́ lò mí. ó yẹ ká ti gbọ́ lẹ́nu mi tó ń ṣe kìíní tó ń ṣe méjì tó ń ṣe mẹ́ta tí mo ti fi mo ti bú ẹ́tà bọ́ọ̀dù rí pé ó ṣẹ́yún fọ́ọ̀mù ẹ̀ gbogbo ọmọ ìlọsí London lọ ṣẹ́yún fún un mo ti sọ fún ẹ̀ tí bá fọ́lọ́ mi dáadáa lórí platform ẹ ti gbọ́ lẹ́nu mi dáadáa bọ̀ torí pàrà púpọ̀ lórí Facebook àmẹ́ tó ń parọ́ àmẹ́ tó ń sọ òdodo. Why are you deleting your message, Emeka? I saw the message. Why are you deleting your message? I saw the message. What's going on with you? I saw a message earlier. I saw a message popping up. What's going on? Anyway. Now, mo sọ ń gbà yẹn wípé ọmọ Ẹsítábọ́ọ̀dù lóyún lẹ́ẹ̀mejì pó ṣàbọ́ṣàn lẹ́ẹ̀mejì mo dẹ̀ sọ ń gbà yẹn mo ní abọ́ṣàn tó ṣe ń gbà yẹn mo ní màmá ẹ̀ mọ̀ ń pa ẹ̀ kan èkejì ni màmá ẹ̀ mọ̀ ń pa ẹ̀ tó tọ́jú mi ò sí ń bẹ̀ bí a ni bí ni mo ṣọ̀pẹ́ Ẹsítábọ́ọ̀dù náà a máa wò pé báwo mo ń pé kí ni mo sọ lẹ́nu mi bọ̀ bí arábù náà lèmi máa pè àbí ìyá fúnra rẹ̀ àtọ́wò náà gbé bíṣọ̀ ọmọ mi tó nípa ọmọ mi lọ jalè ní Walmart ọkàn fi rẹ́yìn náà ni. Láre Bákàrè tí wọ́n pè ní Starboy ó bá mi èmi àti ẹ̀yọ́ máa ń gbogbo gbà yẹn gbà yẹn tọmọ yẹn tó ní lóyún tó lọ ṣàbọ̀ṣọ̀n ó sọ fún mi gbà yẹn èmi kàn gbé mọ́ra ni there was other thing that the guy told me what was even going on in the house he told me um, Frank balẹ̀ náà bá mi sọ̀rọ̀ náà. tẹ bá rántí pọ̀rọ̀ tí máa sọ ni pé ọmọ ọmọ Esabod ò ṣe mí ọmọ Esabod ò ṣe mí èmi náà lẹ́nu ọmọdé tèmi so mo mi ò really feel comfortable láti máa sọ̀rọ̀ àwọn ọmọ Esabod to be honest with you ọmọ gidi náà ọmọ yẹn Frank Balẹ̀ bá mi sọ̀rọ̀ tí náà náà kò tẹ̀sí Frank Balẹ̀ nìkan there's another person to yẹ close mọ́ Frank, Frank Balẹ̀ a lady ọ̀rẹ́ Frank Balẹ̀ she told me a lot of things about the relationship she told me a lot tí ó dẹ̀ yẹ pé bá irọ́ ni but uh, mi ò láìkí máa sọ̀rọ̀ ọmọ torí pé mi náà ní it tèmi. mi mọ bí mo ṣe fẹ́ gbọ́rọ̀ yìí because mi ò ti prepare fún show tí mo fẹ́ ṣe so mi mọ mi fẹ́ gbọ́ mi fẹ́ mi fẹ́ gbọ́rọ̀ yìí mi fẹ́ gbé kalẹ̀ gbogbo tó ń lọ lórí social media làwọn náà ń gbọ́ à ń fetí kọ à ń fetí gbọ́ mi ò dẹ̀ bẹ́ anybody jà but tọ́rọ̀ bá wà lẹ́ngbà mi tó jẹ́ òdodo ọ̀rọ̀. ẹ jẹ́ ká bára wa sọ ṣé o ti búkì ṣe ti ṣe náà mi ò tí wò mo kò já orí ẹ̀ láàárọ̀ ẹni mi díẹ̀ mo wò ń bẹ̀ mi ò tí wò mo fẹ́ lọ padà wò láti bẹ̀rẹ̀ mo kò já wọ orí ṣó búkì ṣe ti náà wọ́n ní ṣe wọ́n ní good show wọ́n ní show is nice you know i don't know ọ̀n tètè báwo mà tó mà tó conclude tí láti sinẹ́ gan mo try láti lọ wò láti bẹ̀rẹ̀ but mo wà interrupted látàárọ̀ mo kàn rí pé mo notice wípé life mi change without fraka All lè change good mo ní easy life mo wà relax mi ń ṣe bí wèrè mọ́ mi ń ṣe bẹ́ẹ̀ epo kan ti ń lọ. máa fẹ́ fún máa fẹ́ fún yẹn máa ranjú ranjú kò sí lára mi mọ́. tó bá ṣe facebook fraka o lè ní fọkànbalẹ̀ kò sí fọkànbalẹ̀ fún ọ̀tún ṣe fraka online fake live ni gbogbo ọ̀tẹ́ ní tí wọ́n ń ṣe lórí facebook yẹn fake live ni mo ti máa ń sọ fún yín tẹ́lẹ̀ pé most of those speakers tẹ máa rí tó máa jókòó láti lórí Facebook látàárọ̀ títí dalẹ́ máa ṣe ṣó lẹ́ẹ̀mejì márùn-ún lójoojúmọ́ wọn ní happiness nínú ilé ni kí ni mo wí wọn ní happiness wọn nínú ilé tí wọ́n bá ní happiness nínú ilé wọn ní jókòó sórí Facebook ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀mẹ́rin lójoojúmọ́. There's many things in this life that you can lay your hand on and do. But what is on Facebook, What is sọ the ibi only place do ìdùnnú what? Oh, they are very sad keeping it honest with you. It's very sad fún gbogbo wọn tí wọ́n claim champion lórí Facebook fracas. wá ń gbọ́ life history àwọn ọmọ wọn ẹ̀ ń gbọ́ ìtàn ìgbésí ayé àwọn ọmọ wọn. I'm not even talking about those people in Nigeria. I'm talking about fracas speaker tó wà lórí tó wà nílùú òyìnbó. You call yourself a speaker or you call yourself a blogger lórí Facebook or motivational speaker. And we cannot proudly káwọ́ àwọn ọmọ yín. kán jẹ́ ọmọ àrídùnnú. kọjọ mọ tí wọ́n múnú òbí dùn wọ́n múnú òbí orí wọn wú. ó sáàdì gan nílùú òyìnbó mi mọ bí mo ṣe fẹ́ go deeper not to fracalize it mi fẹ́ fi ṣe fraka mo fẹ́ jẹ́ kó jẹ́ kọ́ tó yẹ pé kí many of us tá wà lórí Facebook ká learn ká dè mú ọmọ mi Mohammed adérẹ̀mílẹ́kún ọ̀la ni last day ní school in two week times ó máa ṣe graduation ẹ̀gbọ́n graduate ní last year àbúrò máa graduate ní month tá a in couple of days. University to my everything It's already PPA. It make me feel good. Ó jẹ́ kí proud as a father. Kò sí happiness tó tó. the joy tó tó kò sóbò tó dùn tó olùjọ́ ẹ̀ tí mo ní ọmọ tí mo bí lánàá they are growing up and they are making me proud despite gbogbo wèrè tèmi ń ṣe kiri ẹ gbọ́. Oh, what is this? oh my god ṣé signal mi gbádùn ṣá ṣé mo wà lórí wifi or not let me put my wifi on. I think we should be I think we should be fine now. I have my Wi-Fi on. Get the Wi-Fi, you know battery ti ó yẹ kí n fi fóònù sí ṣẹ́jà rẹ̀. ẹ má bínú wọn wò kọ́ mi Now, like I said. mi mọ bí mo ṣe fẹ́ gbọ́rọ̀ náà kalẹ̀. I'm not happy about it. I am not uh, one of you people ní ìṣara yín o kí ni mo wí mi ń ṣara yín. mo kàn mọ̀ pé olúkálukú máa gbà ọ́ máa ìwọ tó bá ṣe dáadáa wàá jèrè èrè wà ń bẹ̀ ìwọ tó ṣe dáadáa náà wà á jèrè. mo wíṣ pé kí Starboy kó má go that far ká ní pé ó lè fèsì Starboy kó sọ̀rọ̀ sí Starboy bó bá ṣe fẹ́. Thank you. What is this, Rebecca? What is it? Who you cover their face for? How are okay? Anyway. mẹ́ta ló ń yọ mí lẹ́nu bíbá yìí. ọmọ yóò deserve gan ti humiliation tó máa ní pé wọ́n humiliate èèyàn Starboy ó humiliate ọmọ yẹn and that's not nice that's not nice ọmọ yóò deserve it. reserve ẹ̀ but eh, ọwọ́ ẹni ló máa ń tọwọ́ ẹni bẹ́pọ̀ I feel I feel bad I don't even feel comfortable to talk about it. mo wish bó fèsì ìyá yẹn nìkan tó bá tẹ̀ máa sọ̀rọ̀ nípa obìnrin kó sọ òun fún lóyún xyz um, ostad ostad gbogbo ọ̀rọ̀ yẹn ló ti sọ fún mi o five six years ago tó sọ fún mi ìyẹn Starboy ó ti sọ gbogbo ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn ló sọ fún mi ó sọ ju bẹ́ẹ̀ gan lọ fún mi ó sọ àkùrù mẹ́mẹ́wàá tó sọ pé ìgbà tó ọmọ yẹn àti ìyá ẹ̀ kan ń jà wọ́n gbára wọn létí wọ́n yaṣọ mọ́ra wọn lọ́rùn tọmọ yẹn sunkún wá bá Starboy ó pè mí ó sọ fún mi. people yìí fraka tó lẹ fraka ò ṣe wù mí ṣe mọ mo rí i pé olóòórùn ní dọ̀tí ló pọ̀ náà tájọ́ ń pariwo mọ́ra lórí Facebook ọ̀rọ̀ yẹn kò yá mi lára láti sọ àwọn ọmọ yẹn ẹ lọ fa sìgáyà rè ṣó tó wù mí ṣe ni ṣó ìyá ìbejì àbíkẹ́ náà ṣe bẹ́ẹ̀ dé lánàá tolú lọ́pẹ́ happy belated birthday. bẹ́ẹ̀ ni mo rí àwọn ọ́pdéètì lórí bẹ́ẹ̀dẹ̀ àbíkẹ́ mo dẹ̀ rí ṣó náà tí dọ́kàsì náà ṣe. wọ́n ní ó tẹ̀lé screenshot kan tó tẹ̀lé sí mi láàárọ̀ yìí jẹ́ kí sáré wò yẹn. obìnrin tó wà ní Texas wọ́n send update obìnrin náà sí mi Erelu Mabela Erelu Mabela wọ́n ní update wọ́n send sí mi wọ́n ní pé ó ní Abike Jagaban is now the queen of the cyber space. She took over. She shut down the internet social media. Today na today. She owned the crown of Omoluabi. We the Yoruba people shall continue to celebrate you because you stood to defend and fight for our culture, tradition, and heritage. Love you from the bottom of my heart. Mori update, you know. Ọlámidé Sulaimon báwo ni. kí ló ní kí n á dẹ fún oṣù à ń bẹ Ọlámídé what do you want kí ló ń ṣẹlẹ̀ ṣó wa ókè ṣá hmm? hope you doing okay Ọlámídé. Hmm. most of them pé kẹ́ má jà lórí Facebook Yes.